jọ ọ̀gbẹ́ni ṣé o ṣetán láti tẹ̀lé mi nítorí gbogbo ohun tó ń sọ yìí èmi ti rí àtúnṣe sí ọ. wà ńlẹ̀ yìí báwo ni ti àti arákùnrin yìí ṣe jẹ́. àwo ò ṣe béèrè lọ́wọ́ ọ̀dàlẹ̀ tó sùn síwájú ẹ̀ yìí tó ń pariwo ró kó o béèrè lọ́wọ́ ẹ̀ pé irú ẹ̀dá wo ni mo jẹ́ ọ̀dàlẹ̀ balẹ̀kù ọ̀tá fàsókè yìí dóborí béèrè lọ́wọ́ ẹ̀ kó sọ tó wà láàrin àwa méjèèjì. arákùnrin sórí ibi tọ́rọ̀ dé dúró yìí gbogbo ohun tó bá wà ń di ọ̀rọ̀ ìpátápátá ni kò sọ kò jẹ́wọ́ o. àwàgìlìrì ọmọ ọlọ́lá dára ní so kò sí nǹkan kan tó ṣe Mọ́lọ́lá àlàáfíà ni Mọ́lọ́lá wà. a lè ní ẹ máa wọ́n Mọ́lọ́lá. wo ṣíkù sórí tó bá jẹ́wọ́ ibi tọ́rọ̀ dé dúró ètò ṣàlàyé gbogbo ohun tó ṣẹlẹ̀ àmọ́ nǹkan tá a lè ṣe sí i àmọ́ tó bá kọ̀ tó jẹ́wọ́ hmm, hmm, hmm. bá tásìkò ọ̀rọ̀ èèyàn á sọ èèyàn á sọ ó wá dojú ṣíṣe fúnra ah, mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé mo nífẹ̀ẹ́ ọmọ lọ́la ẹ káàsán bí o ẹ káàsán ẹ káàsán o. síkù hmm? o sì lérò pé ilé délé la wà yìí. ọ̀ mo wà very sure pé ilé ẹ̀dín náà wà náà. kò sẹ́yìn bí. o ti sọ fún mi pẹ́ẹ́lí tàyí tí mo bá ti rẹ́dì láti ṣe nǹkan tí mo fẹ́ ṣe kí n wá síbí ilé ẹ̀dín náà. ó yá ó sọ tara ayé àsán òòyì múlẹ̀ mọ́ fò. ẹ rọ́ọ̀sà ẹ pẹ̀lẹ́ sà awari. yes sà yes sà ẹ ti sà. yes sà yes sà ẹ rà sà. ẹ pẹ̀lẹ́ sà. ẹ rà sà yes sà. awani. ẹ pẹ̀lẹ́ sà. awani. kò sí èmi ni. kí ni mo lè ṣe fún wa. ẹm ẹm ẹm ẹ jọ mr adé honorable ni àbí. mr adé ń relé làwa wa. ọ̀rẹ́ mi dérelé. I mean ọ̀gá. ẹ ọ̀gá ọ̀gá dérelé ẹ ò ní mò ń béèrè ọ̀rẹ́ mi ni. ṣé o sì sá. Um, mo fẹ́ wò pé bọ̀lẹ̀ páàkì kan yín sí ni. mọ́tò. àgbé wa rárá ni. a ò ti gbàgbé àgbé wa junction tó wà níwájú ń bí la gbé sí torí ghost ló kó mọ̀ mú wa. síbi tèmi náà sọ nìyẹn wípé a ò gbé dé bí. àgbé níbi junction. níbi junction bíi ẹjọ àwọn dà ó ti yé mi but ìkan tó kàn ọ̀gá òsín lè wọ́n ti travel. ẹ wo bí ó nọ́mà lóòótọ́ kẹ fẹ́ dọ́gbọ́n kà láti hide ọ̀gá yín but ẹ sọ fún yín pé ọ̀rẹ́ ẹ̀ gangan ni. sìkú tẹ́ ń wò yìí ọ̀rẹ́ ni wọ́n jọ jẹ́ láti kékeré láti pín ní sí báyìí ẹ wò ẹni kí wọ́n yọjú lójú wíńdò tí wọ́n bá ti rí ẹ̀yin náà rí i pé wọ́n dààmú. ẹ bọ tí mo bá gbọ́ yín dáadáa ẹ sọ pé ọ̀rẹ́ wọn ni yín ẹ ti kékèké ni a jẹ́ pé ìwà importance wọn ni. ọkàn wọn lè fò. ẹ tẹ bá wà importance wọn yẹ kẹ́lẹ́ sọ pé àwọn travel náà. ẹ wò ọlọ́run ajé ó dáa fún yín important ẹja gbé yìí sẹ́gbẹ̀ẹ́ kan ẹ bá wá dérè ilé ẹ bá wọn wá jáde kí wọ́n kàn yọjú sí wa tán bá ti rí wa ó ti tàn ń tà fẹ́ nu. ẹ mọ̀ kan actually wọ́n ṣe problem but it is a matter of time bí a tẹ bá lè padà wá bóyá bí oṣù mẹ́ta sí mẹ́rin àmọ́ bí kò wọ́n ti máa dé. ṣé ilé wa ni kí lè mọ̀ tí mò ń wá dérè ilé fún tẹ̀ fi ń postpone mi báyìí ẹ̀ dẹ̀ ń bá yé mi jẹ́ ẹ̀ ní pé bóyá ẹ̀ ń ṣiṣẹ́ tí oṣù mẹ́ta oṣù mẹ́rin ẹ máa dúró nǹkan tẹ́ ẹ ti sọ yẹn ni máa dúró oṣù mẹ́ta kó tó di pé mo rí dé relé kí lẹ́yìn sọ yìí náà. àbí wọn ò sá sí ilé ńsìn tó bá tó bí three to four months ẹ padà ẹ mọ ọjọ́ ìṣẹ̀lẹ̀ kan tí mò ń ṣe lọ́dà ẹ̀kọ́ wà important díẹ̀ ṣe gbọ́. three three months time. ẹ bá ti ń lọ sọtán mo ní sọtán èmi ò lè dúró dédé relé olóṣù mẹ́jọ o ọ̀gbẹ́ni ṣé o ṣetán láti tẹ̀lé mi nítorí gbogbo ohun tó ń sọ yìí èmi ti rí àtúnṣe sí ọ̀rọ̀ ilé tọ́lọ́run bá fẹ́ kó o tẹ̀lé mi èmi ti rí bàbá tó lè bá a dọ́gbọ́n sí nǹkan táwọn wá kiri o tó o bá ti tẹ̀lé mi báyìí lẹ́sẹ̀kẹsẹ̀ gbàgbé ẹ̀kọ́ ká tó róṣù méjì. àdúgbò àti ẹ̀ ń wò kébò ni bọ̀bọ̀ yẹn gbà lọ ó dà kó wà lẹ́yìn mọ́tò yẹn ní kíkan tí ẹ bí léèrè bóyá mo lè rí nọ́mbà dére lé ní. géètì yóò ga bóyá kò fò láti bí kò bẹ́lẹ̀ ó lè lọ́ba. ẹ mọ̀ káwọn irú àwọn ìwà tó wà lọ́kàn tìyín nìyẹn ọkàn yín le kò sí tẹ́yìn ò lè ṣe. ẹ mọ̀ pé bí o lè bí nǹkan kan ó kúnnú yín náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn ìwà tó le wọn wà tán fi lè pààyàn kíákíá. síkù sínú èmi. síkù hmm? jẹ́ ká lọ. irú máa yé o irú máa yé o èsì bá ọ̀run èsì bá ọ̀run àti wáyé ọjọ́ àti wàwọ́ ọ̀run kùtùkùtù Ọbàtálá ọ̀sán gángan bá máa kí òkùnkùn dòru òrìṣà lọ́ọ̀ṣẹ̀rẹ̀ mọ̀nìgbò pákó Ọbàtálá pákó Ọbàrìṣà afẹ́fẹ́ lọ́lẹ́ tí ń ṣe wé oko lálo lálo lálo ẹ̀fúfù lẹ̀lẹ̀ tí ń ṣe wé ẹ̀gbọ́n gbàǹgàdà gbàǹgàdà adíẹ́bù ọ̀wàrà òjò níjọ́ ti wẹliwẹli ló fojú apẹ́dẹ rí nǹkan àwọn lẹ́la ti fi gbogbo ara jó ni ẹ rọ̀ wá. <laughs> síkù tó wí pé ẹ ti ṣiṣẹ́ ṣiṣẹ́ kẹ́ ẹ tó dakọ ni ẹ jìyà jìyà kẹ́ ẹ tó jẹ́ èèyàn bí ìṣẹ́ bá ṣẹ́ni láṣẹ́jú àtẹ̀rú àtọmọ ní ṣáàfù ni. ẹ wo àròjútu sọ̀rọ̀ yìí o ẹ sì lówó ẹ lówó bí ìṣẹ̀kẹ̀rẹ̀ tó jẹ́ pé gbogbo àgbáyé yìí ni ó mọ̀ pé ẹ lówó èmi mọ sọ bẹ́ẹ̀ fún yín. ṣùgbọ́n o àyè tẹsẹ̀ ẹ bọ̀dọ̀ ká máa kígbe òtútù ẹ̀yin méjèèjì ẹ tẹ̀ra yín nù dáadáa àìwẹ́ yín wò tá a bá bẹ̀rẹ̀ iṣẹ́ yìí o. dadi ilé tẹ̀ ń sọ yẹn tó ń káwọ́ àkàsẹ́yìn ni kó tó dípa dé bí ojú wa ti rí mẹ́wàá a méjèèjì conclude a ti ṣe tán tèmi believe pé ni pé kẹ bá bàbá sọ̀rọ̀ kámúpara àtọ́sẹ́ káwẹ́ gbogbo ẹ̀ kó dẹ̀ di lẹ́sẹ̀kẹsẹ̀ kó dẹ̀ lè justify gbogbo àwọn nǹkan tá a kàn kó sára fáìn àárín kankan kò sówó a kàn fi gbogbo ẹ̀ náà tọmọ àwọn ọmọ tó wà ń gbòòrò ni nothing nothing. <laughs> ẹ ojú ní nǹkan o níwọ̀n ìgbà tó ti dẹ́sẹ̀ wọlé sí àyè gbogbo ìṣẹ́ tí ń bẹ lára yín ti tán ẹ wo ẹ wá ṣe kinní kan fún mi ní ìsìn ní wàrà ṣèṣà ẹ̀yin méjèèjì ẹ lọ báyìí ẹnì kọ̀ọ̀kan yóò wà á rí one hundred hundred thousand wa hundred thousand ẹnì kọ̀ọ̀kan ni o hundred ẹ ní wàrà ṣèṣà báyìí ní tiri. kí lẹ tún gbé wọlé yìí ah, ah. hundred thousand. hundred thousand ẹnì kọ̀ọ̀kan. Ah! ń gbọ́dọ̀ láti fẹ́ rí tábà lọ nine thousand ẹ̀rọ pàmò àkọ́kọ́ débi ni a ti kọ́kọ́ wú nǹkan ta lè fún yẹn ṣe tó lè jẹ́ kówó tún pọ̀ sí hundred thousand ẹ má sí bẹ́ẹ̀ bàbá ṣé bá ti ṣàlàyé fún yín a ti sọ wàhálà ta kóra wá sí i ẹ̀yin náà ẹ má tún dá wàhálà sí wa lọ́rùn. Hmm, ọmọdé ò mọ ògùn ní bàbá mi ẹwẹ fún àbówó kékeré lẹ ń powó tẹ fẹ́ nìyí tẹ lówó tí gbogbo àgbáyé ọmọ ẹ lówó bíi ṣẹ̀kẹ̀rẹ̀ owó ní táìmù tí wọ́n ń wò. ẹ wá ń sọ̀rọ̀ mo ní ẹ̀rẹ̀ one hundred hundred thousand wá tó jẹ́ pé ńgbà tá a bá pè tó sẹ́yìn tá a bá gbé lẹ́yìn lọ́wọ́ tọ́tẹ́ ẹ wá dolówó hundred thousand tẹ́mi ń sọ yìí yóò dàbí náírà kan lọ́wọ́ yín ni ẹ mọ̀ tinú owó bọ́ọ̀nù owó ẹ mọ̀ bu owó lọ́pọ̀ ẹ mọ̀ bu owó lọ́sì owó kékeré lẹ pè ní. owó la fi pe inú owó. hundred thousand. n tẹ́ ṣe nù. bí mo ṣe wà yìí màá bùgà wọn. <laughs> màá bùgà wọn torí bí mo ṣe wà tí màá tẹ̀ kọ́kọ́ rówó yìí náà ah ọlọ́run kì mí pọ̀ gan o ọlá ọ̀tán. kí ló ṣẹlẹ̀. mi ò rò pé màá lè ṣe o. ṣé kí ni. mi ò rò pé màá lè ṣe. ah mi ì dẹ̀ mọ nǹkan tó gbéṣẹ́ mi o mi ì mọ owó tó tọ́jú sílé o mi mọ bí tó ti fẹ́ rówó tó ń fi ọkàn bàbá yẹn balẹ̀ pé a máa kó two hundred thousand naira wá fún láìpẹ́ yìí o two hundred thousand naira ó dẹ̀ fọkàn bàbá yẹn balẹ̀ pa máa ṣe pé ó ń bọ̀ ibo la ti fẹ́ rí owó. bọ̀rọ̀ la kù ṣé bí o wà lórí ìjókòó nígbà tí bàbá yẹn fi ń sọ̀rọ̀ kí ló dé tó lè sọ fún bàbá yẹn pé kò lè work táwọn dójú ọ̀nà tó ń sọ̀rọ̀ àdá lẹ́nu wá o bóyá o mọ̀ èmi ti rí ilẹ̀kùn ọ̀la tí a gbẹ́sẹ̀ lé tí mo dẹ̀ rò pé ó dandan kí n kó owó omi ẹ̀ jáde kò kí n ṣèwọ ló máa sọ fún mi pé mi ò ní wọlé ọ̀la yẹn o èmi máa ṣe o ìwọ náà dẹ̀ máa ṣe kò sẹ́ni tó bá sá. ẹ̀gbọ́n ẹ̀gbọ́n kò sí nǹkan tó máa ṣe fún mi mi ò ṣe mọ́ twenty thousand naira tí màá fi travel lọ sí Ògbómọ̀ṣọ́ ni mò ń wá tí mi ò tí ì rí wọ́n wá tí wọ́n á sọ fún mi pé kí mi lọ mú hundred thousand naira wá ibo ni mo ti fẹ́ rí ah, ibo la ti fẹ́ rí àti pé jẹ́ kí n jẹ́wọ́ fún ẹ bàbá yẹn ti wà expensive jù owó yẹn ti pọ̀ jù afẹ́ṣe oògùn owó ni wọ́n ní ká lọ mú hundred thousand naira wá kó yẹ kó o ti mọ̀ pé jìbìtì wà bẹ́ẹ̀. wá sí ní ta fẹ́ ṣe sí i. ohun tá a máa ṣe sí wà bẹ́ẹ̀. o ti gbàgbé ní tí bàbá sọ ni. kí ló wí wọ́n ní òrìṣà ìmùlẹ̀ nǹkan tó fẹ́ ṣe fún wa ni wọ́n ń pè ní ọmọ ṣíṣe ń rojú ọmọ àìṣe ń bẹ̀bẹ̀ ó wá débẹ̀ tó ti dà pọ̀ iwájú báyìí wa ò ṣe lọ ẹ̀yìn wa ò ṣe padà sí mọ́ o dandan a gbọ́dọ̀ parí ẹ̀. o mọ̀ mi o mọ̀ mi o má jẹ́ kí n bí mi ò fẹ́ o àìwo ni àìṣe rojú bá wò mo ò ṣe mọ mi ò ṣe mọ mo lè padà sí bá wò à lórí pé mo wọlé mo jókòó ó bá mi sọ̀rọ̀ mo lè jáde ó sọ pé mi ò lè ṣe mọ torí kí ni dandan ni ó fi ṣe kọ́ni. ìjọ má bínú bínú mo fi ọlọ́ọ̀ bàbẹ̀ wọ́n wá fi okùn bó wa ní àtìlẹ̀ wa wọ́n fi okùn wa sọ́dọ̀ àbáláwo. wọ́n máa fọkùn wọn wá mo dé tí díẹ̀ mi ò ṣe mọ ìwé ni mo fẹ́ kà. o máa ṣe. jẹ́ kí n gba sàtífíkẹ́tì mi ná màá ọlọ́ọ̀tàn ọlọ́ọ̀tàn mi ò ṣe mọ́. ó máa ṣe o ọlákù ọlákù máa tẹ̀ ra. mo ní mi ò ṣe mọ́ ọ̀rọ̀. ẹni ẹ̀rẹ̀ ń pa mi ẹ̀ ẹ̀ wọ́n mú ẹ wá bí o. awo yìí kò pamọ́. so ìwọ ní irú owó báyìí lọ́wọ́ wọn ò lè tọ́jú ẹ̀ sírú owó báyìí wà ní ọwọ́ ẹ̀ nínú ilé yìí ó rẹ̀ jẹ́ kẹ́mi ẹ̀gbẹ́ ẹ̀ mọ̀ ọ̀làkù. èlò lówó àwọn. ẹ ọ̀làkù. kí lẹ́yìn sọ èlò twenty thousand naira kódà gan mo ṣẹ̀ṣẹ̀ rí pé ni mo ṣáà sọ fún yín pé mo fẹ́ lọ sí Ògbómọ̀ṣọ́ yín pé mo fẹ́ lọ ṣe papers méjì mi tí wọ́n cancel mo ń lọ sí Ògbómọ̀ṣọ́ ní alẹ́ Sunday torí monday la fẹ́ ṣe exam ó tán. alákùn jọ́ torí ọlọ́run mo fi ọlọ́run bàbẹ́. Ògbómọ̀ṣọ́ yẹn ló wà very important ju n ta fẹ́ ṣe lọ ni àbí nǹkan ta fẹ́ ṣe gangan àbí sọ mọ̀ pé nǹkan tí nǹkan ta fẹ́ ṣe ló jàjù ní gbèsè ayé àwa méjèèjì ni wo ìwọ ló ń dá mi dúró báyìí owó tèmi ti pẹ́ tipẹ́ tí mò ń dúró dẹ̀ pé kí ìwọ gan sa owó tiẹ̀ jọ ká tètè lọ ṣe ń fẹ́ ṣe ó wá tún ní twenty thousand ó wá sọ pé ẹ ìwọ pẹ́pẹ́sẹ́ òun kò lọ sẹ̀sáàmù jọ ṣé twenty thousand yìí tá a bá wá owó kù sí kò ní pé a gbọ́dọ̀ wá owó kún owó yìí ni o a gbọ́dọ̀ wá kún ni o. tẹ́ bá wá owó kún owó yìí tẹ́ bá fún mi ó máa fi pay mi ni torí twenty thousand yìí gan ò lè pay mi l'Ógbómọ̀ṣọ́ máa fi owó tẹ́ bá fi sórí ẹ̀ máa fi ṣàwọn kankan míì ni ọlọ́run ọ̀rọ̀ tí yín yé mi títọ́dọ̀ tèmi anítọ̀dọ̀ tèmi kò yẹ̀yìn. ọ̀rọ̀ ẹ ṣe wá yé mi. ẹ mọ̀ ẹ pé kì í ṣe ọmọdé náà ni mo lọ fi ẹ̀rọ padà pé mo fẹ́ ṣe iṣẹ́ ndì nígbà tí mo wá ṣe tí mo wá tó wá dójú kan tí mo rò pé bí àwọn tiẹ̀ ti ṣe tán tó wá ṣe wàá pè mí pé wọ́n ti cancel papers méjì inú àwọn papers tí mo ti ṣe ṣé mi ní lọ ṣe ni ṣé màá dúró sójú ọ̀nà ni gbogbo wàhálà tí mo ti ṣe látọjọ́ ìṣe kó waste ni ẹ̀yìn ìsìn ẹ̀ wọ ọ̀rà ìtìjú gbogbo wa lọ náà ẹni mechanic workshop eléyìí tẹ́ ti ń ṣiṣẹ́ tó mówó wá díẹ̀ díẹ̀ díẹ̀ fún yín kó tó di pé mo rí twenty thousand naira yìí ẹ mọ nǹkan tó jù mí rí. ọ̀rọ̀ ẹ ṣẹ̀ṣẹ̀ wá yé mi ni sórí gbogbo ibi tó ń lọ látijọ́ yìí tí ò yé mi ó ṣẹ̀ wá yé mi báyìí ni àmọ́ wá gbọ́ o mo fi ń dá ọ lójú pé olórí burúkú kan ò lè bo olórí rẹ níwàjẹ́ nítorí pé bá a ṣe bí ẹrú là bọ́mọ olúkálùkù sì ni ó ní tó ń target kiri ṣèbí wọ́n fẹ́ lọ sí sam ìyẹn ló gbọ́mọ sọ èmi dẹ̀ ní kókó kókó kókó owó yìí ní kókó lọ́dọ̀ tèmi ikú fèmí lẹ̀ mo wá fi dá ẹ lójú pé tí ilé ọ̀la bá máa fi mọ́ ìrìn ilẹ̀ ló máa ti bá mi. ó yá ó yá wọlé wọlé wọlé wọlé ẹ wọlé ẹ wọlé o àpápá àjẹgúnlẹ̀ dérèlé wọlé dérelé. ẹ gbà mí ẹ gbà mí àbí àdérelé dérelé mo fẹ́ yẹ́yìn o dérelé ayé mi dérelé kí ló ṣẹlẹ̀ mo fẹ́ yẹ́yìn dérelé mo fẹ́ yẹ́yìn ńlá o ẹ̀yìn o. mo fẹ́ yẹ́ yín o. mo fẹ́ yẹ́ yín. Ah! Mm. ah wọ́n ti ń bọ̀ o ah! wọ́n ti ń bọ̀ wọ́n ti ń bọ̀ wọ́n ti ń bọ̀ wọ́n ti ń bọ̀. Ah! dérelé dérelé tó tán ṣe bí mo sọ bẹ́ẹ̀ mo sọ bẹ́ẹ̀ pé nǹkan tó ṣe yìí alẹ́yìn dérelé ah! ah! mo fẹ́ yẹ yín o. bí dòdò kù. kò sí o ẹwà. ẹwà lásán. Hmm. Ah, ẹ káwọ bàdà kọ̀wé. ẹ káwọ ẹ pàtàrọ. Ah, ẹ wo mo ní kí n sọ fún yín pé sọ́kẹ̀wé wa ti kún o òórùn ilé àti ipò tí ń da ọgbọ́n kọ́dà ó ti ba gbogbo ẹ̀yìn kùlé jẹ́ ó sì ti ń rùn wọlé ẹ sì mọ̀ pé ó jẹ́ lèmi ń tà ń bìbà táwọn èèyàn bá wá jòkó tó wá ń gbóòórùn gbọ̀nsẹ̀ ń bìbà wọn ò ní jòkó bí jẹun o mo sì sọ fún bọ̀dá yín gbà tó wọlé lẹ́kọ̀ọ́ bọ̀ bẹ́ẹ̀ náà wò mí bí ọ̀bọ èmi àti wọ́n sì níjà ti tẹ́lẹ̀ o ni mo fi ní sọ fún yín o. màmá super ẹ sì sọ̀rọ̀ ọlásìkò mo fẹ́ kó o dé tẹ́lẹ̀ kí wọ́n wọlé bẹ́ẹ̀ ni one one thousand náà owó yẹn lóòótọ́ àwa bíi mẹ́ta rẹ̀ ti dà kódà èmi gan tiraka láti rí one thousand yẹn láti dà ni jọ ìwọ náà mi sọ pé ṣáìdì ọ̀dọ̀ yín náà sàn títí. Michael ò ti gbọ́ ẹ wo màá sọ fún bọ̀lọ́lá ó ṣeé ṣe kó jẹ́ pé nǹkan ń dà láàmú níbi tó ti ń bọ̀ ni one thousand naira àbí màá fún yín létà mà. adẹ́rìn lè ya wèrè ayé yìí ga o báwo lè dá ṣe wá fẹ́ lówó láyé yìí tí ò dẹ̀ níṣẹ́ sí kí lọ́nà àbáyọ kí lọ́nà àbáyọ. Paco, o ti dé. Ọlákò, ọ̀rọ̀ wà o. Ọ̀rọ̀ pọ̀ tí èmi náà fẹ́ gbà. Àyìn sí tí mo fẹ́ sọ. Ọlákò, mo ti lọ sọ́dọ̀ bàbá o. Ọmọ ọlọ́lá. o ti jáde, o ti lọ rí Azar, kò ti dé. Kí ló ń ṣẹlẹ̀? Ọlákò, ó dún bàbá mo ti ń bọ̀ yìí nǹkan tí a ní a fẹ́ lọ ṣe tọdọ́ tèmi tí mo lọ yanjú ah, nǹkan burú o nǹkan tó wà nídìí ẹ̀ ó le o. kíni. bàbá jẹ́ kí n mọ̀ pé nǹkan táwọn ń bá wa ṣe lọ́wọ́ ó máa la nǹkan ètùtù tó dẹ̀ jẹ́ pé nǹkan abẹ̀mí ni. nǹkan abẹ̀mí. bẹ́ẹ̀ ni. kí ló dé. Ah, kò yé mi náà o wọ́n bí wọ́n pé ah, nǹkan abẹ̀mí bíi ti báwo kò yé mi bàbá jẹ́ kó yé mi pé nǹkan abẹ̀mí táwọn sọ yìí odidi èèyàn ni o. odidi èèyàn. bẹ́ẹ̀ni. odidi èèyàn. láwùtàn. ọ láwùtàn. kí lè wá káàkiri. kí ni gbogbo eléyìí tẹ̀ ń bá káàkiri. ẹ wo èmi ò bá advice yín pé kẹ́ ẹ pa gbogbo eléyìí tẹ̀ ń bá káàkiri à ń wá owó à ń wá nǹkan kan sí ẹ já dúró di òpó lọ́hùn ǹjẹ́ ọ̀kẹ́ mi ò ní interest mọ́. bùrá mi. adẹ́rìn létí ya wèrè o dèrè ilé wo. dèrè ilé kan náà. kí ló dé. ọ̀dọ̀ ọ̀rẹ́ mi tí mo lọ bóyá màá lérò owó gbà lọ́wọ́ ẹ̀ mo débẹ̀ ìyẹn ṣàṣe bó ṣe máa ṣe mo pe aago ẹ̀ títí aago ẹ̀ ọlọ́mọ mo wá títí títí mi ò rí màá tí mo ń fi rònú bọ̀ àárín títì àárín títì gangan ó ní mo ti rí rérelé tó ń ṣe gángangán àwọn èèyàn tó wá dúró lọ́tún lọ́sì tí wọ́n wò ikán mú wọn ni mo súnmọ́ kí ló ń ṣe ó ná jẹ́ kí n mọ̀ pé irú mọ́lẹ̀ ẹ̀ tó dẹ̀ gbé sílé nǹkan tí yẹn fẹ́ gẹ̀ kò rí fún bí yẹn ṣe yà wèrè ni ẹ ti rí nǹkan tí mo wí ẹ já wọnú rádaràda ọlọ́run má jà kúkú oníkú. ọlákù ayé mi ti bàjẹ́. nọ́nà wo. ayé mi ti bàjẹ́ ọlákù gbogbo nǹkan tó sọ sílẹ̀ yìí kò yàtọ̀ sí nǹkan tí bàbá bá mi sọ ó jẹ́ kí n mọ̀ pé ibi tá a bẹ́ẹ̀ tutù dé yìí mi ò gbọ́dọ̀ ṣeré padà àyàfi tí mo bá fẹ́ kí ẹ̀mí mi kọjá lọ. Ah! bàbá tó wá ṣe kinní kan fún mi wọ́n á gbé nǹkan ìmùlẹ̀ tí mo gbọ́dọ̀ lò lálẹ́ òní mọ́júmọ́ ọ̀la wọ́n lé nìkẹ́ni tí mo gbọ́dọ̀ lò fún gbọ́dọ̀ jẹ́yàn bí aláboyún ìmọ̀ ni mo fẹ́ wá aláboyún kan rẹ̀ mo fẹ́ wá lọ. aláboyún láòtán aláboyún fi aláboyún ṣoògùn owó nítorí owó táwọn káàkiri náà odindi aláboyún ah ó lè o ẹni bá wàwà kú wa rírì kúrì o. ó ti wọ́ o. gẹ̀lẹ́ lajúlẹ̀ kẹ́gbọ́n kan ṣoṣo tí mo ní kó kú bó ṣe báyìí ẹ́ tó dẹ̀ wá sọ́kàn mi tí mo rò báyìí ọlọ́mọ àjà àríbi ni tí ò bá jẹ́ pé mo rò tọ́lọ́run àti pé mo ń wò pé ìwà burúkú kò sí lọ́wọ́ mi ni kò sí nǹkan tó stop yẹn láti lo fèyí ṣebí lẹ̀lẹ̀ gbé ta ilẹ̀ tẹ́ ta yẹn tó bá jẹ́ pé arówó ẹ̀ ni gbogbo ìyá tá à ń bá káàkiri a lè má jẹ mọ́ àtẹ̀tún ló tún parọ́ ó tún lòun gba owó àmọ́ owó gbogbo yẹn ṣáà wò pé bí akẹ́kọ̀ọ́ tiẹ̀ filẹ̀ fọlọ́run ń ta lè ṣe nípa máa padà ló bá bàbá yẹn ni máa tẹ̀lé yín lọ o tá a bá rọjú mọ́ bá gbọ́ nǹkan míì tó lè ṣe gbogbo ètò ń pariwo pé ẹ máa kú ẹ máa ṣe nǹkan yẹn ó ń dẹ́rù báyìí kẹ́ ẹ bá lè ṣe ni o. ọlákùn ọ̀rọ̀ ti kọjá tó sọ yìí. èmi náà ń wo bẹ́ẹ̀ o. gbogbo ìkìlọ̀ báyìí ni bàbá yìí Hmm. tí n bá dán òun pé mo fẹ́ sá pé mi ò lè ṣe mọ́ mi ò ní lọ́jọ́ méjìlá yìí sùwárí ìgbésẹ̀ tí wọ́n sọ fún mi pé mo gbọ́dọ̀ lo aláboyún èyí tó dárúkọ yìí gangan ni mo kọ́kọ́ fà kalẹ̀ bí kan bá mi yé wọ́n jẹ́ kí n mọ̀ pé ẹlẹ́dàá mi ò gbà fi yí àfi ẹ̀jẹ̀ ara mi. ẹ̀jẹ̀ ara yín tí wọ́n sì wí nìyẹn. ẹ̀jẹ̀ ara yín bíi ti báwo tó jẹ́ ọmọ bíbí inú yín sẹ́yìn ọmọlọ́lá ni ẹni tí ẹlẹ́dàá mi mú tí wọ́n ní kí n fà kalẹ̀ gẹ́gẹ́ bí ẹni ọ̀la mi kò yé mi. ó yá wèrè ni orí ẹ̀ burú ni ayé ẹ̀ fẹ́ bàjẹ́ ni ah, kò dẹ̀ ní jẹ́ bó ṣe ẹgbọ́n wèrè wo ni àbí kò fẹ́ dáa fún ẹ mo ewu ẹ̀ kò dẹ̀ ti dáa fún ẹ ah, bẹ́ẹ̀ ló fi jù mí lọ mẹ́rin ló fi jù mí lọ lọ́kàn kí ni ò bá kí bínú má bàjẹ́ bí gbogbo rádàrá tó ṣe yìí o ó máa fi àbúrò tèmi àbúrò tèmi ó fẹ́ fi ṣoògùn owó àbórí ìwà àti bàbá orí yín máa jọ dàrú dànù ìwọ ló máa padà kú kú òsì yẹn ó jẹ́ padà lọ bá bàbá lọ bàbá òsì tẹ gbé kiri ó jẹ́ padà lọ bá ó sọ fún bàbá yẹn pé ò ní kankan ṣe mọ́. ní sùúrù ní sùúrù ọ̀rọ̀ tó wà lẹ́yìn ti ju gbogbo nǹkan tó ń sọ yìí lọ. ọlákù hmm. ọlákù mo fẹ́ kó farabalẹ̀ kú kékeré rí mi pé èmi ẹ̀gbọ́n tí mo já síwájú yín mi ò lè burúburú kí n kálá títí kí ni mo fẹ́ mú aburú kankan kó tó náà mo fẹ́ kó mọ̀ kankan o mo fẹ́ kó mọ̀ pé tí ò bá sí ọ̀yà kò sí èso nítorí ọ̀yà sì ni ọlọ́run fi ṣẹ̀dá èso nítorí mi lọ́lọ́run sì ṣẹ̀dá ẹ̀. gbẹgbẹ tó gbẹnu rẹ dáadáa sọ ta ló ń bá sọ gbó yẹn èmi ló fẹ́ máa fi ọgbọ́n mú wálé àbí fọgbọ́n tàn mí bá sọ̀rọ̀ ìwọ ìka burúkú yìí ọ̀dájú èèyàn nítorí kí wọ́n má bàa kú ìwọ fẹ́ ṣoògùn owó kó o lè lówó o fẹ́ fi ọmọ làkejì o fẹ́ fi ṣoògùn owó kí wọ́n lè lówó o wá bá mi sọ̀rọ̀ wèrè àṣírí ẹ̀ ti tú o ìgbà tẹ́mi àti ẹ kọ́kọ́ jọ owó ni wọ́n béèrè lọ́wọ́ wa ó ṣe wá dé ìsìn tán ní nǹkan ẹlẹ́mìí ni kò lọ mú wa ó ṣe dé tán ní nǹkan ẹlẹ́mìí lọ́wọ́ abájọ. wọ́n ní ọmọ ìyá kì í yà ọmọ baba ló máa ń bà tó bá jẹ́ pé ọmọ ìyá ẹ̀ ò ní ọmọ lọ́lá ò ní sọ́rùn nǹkan tó sọ yẹn ìwọ fẹ́ fi ọmọ làkejì ẹ̀ o fẹ́ fi ṣògùn owó ìwọ ò ṣe fi rẹ̀ ṣògùn owó kémi àtọmọlọ́lá ká máa ná tó fi jẹ́ pé ọmọ ọlọ́mọ ló fẹ́ lò kò sáyè kò sí nǹkan tó jọ ọmọ bẹ́ẹ̀ ni mo sọ yẹn wá dẹ̀ rí i wàá rí nǹkan tí màá fojú ẹ rí. farabalẹ̀ lákù kò lè wo èmi náà kí n mú ọmọ àbúrò mi kí n sọ bí mo fẹ́ fi ṣòwò kò sọ́nà àbáyọ fún mi ni àti pé wàá gbọ́ lákù oh. tí ẹ̀ dúró owó tà ń sọ ọpa yìí náà tí mo bá ní sẹ́mi nìkan ni mo fẹ́ náà ni èmi àti ẹ náà lájọ lówó yìí tá a bá mú owó tá a kọ́lé tá a ralẹ̀ tá a lo mọ́tò rẹpẹtẹ tí wọ́n ń pariwo ọlá ọ̀tàn ọlá kù àwọn ni wọ́n lówó jù ní gbogbo ìlú yìí kò burú jù wọ́n ní tí bàbá ò bá ní tíyá ò bá ní ó pọ́sibú káwọn ọmọ náà má tún lè yìn ọlákùn mo fẹ́ kó bá mi ronú sọ̀rọ̀ tó wà lẹ́yìn mọ̀ pé èmi gangan kì í ṣèdájú àtijọ́ ta ti ń kóra wa jẹ ǹjẹ́ mo lè gbàdúrà kí nǹkan àbúrú ṣe kankan nù yín àmọ́ ńgbà tí mo débẹ̀ tó jẹ́ pé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí wọ́n ní tí mi ò bá lè rí láti lò onídọ́jọ́ méjì láyé kí ló fẹ́ kí n ṣe kí ló fẹ́ kí n ṣe wọ́n ti gbé kínní ilé mi lọ́wọ́ tán kán tó ṣàlàyé àṣírí nǹkan tó wà nínú ẹ̀ fún mi ìbàjẹ́ pé mo ti gbọ́ láti ilẹ̀ kí wọ́n tó gbélé mi lọ́wọ́ mo ṣe ṣe kí n sá jáde lákùú torí ọlọ́run gbà mí lákùú. lákùú lẹ́nu wa lákùú ojú mi. Oh my God. ó ah, ṣe gan ó ṣe ó ṣe ó ṣe ó ṣe àbúrò ó ṣe ọlọ́run àdúró tiẹ̀ ó ah, dúpẹ́ fọlọ́run ó bí òun ṣe ó ṣe torí ọlọ́run má ronú bẹ́ẹ̀ gbogbo nǹkan tó ń rò lóye mi náà àmọ́ ó ṣe ọmọ tó wà ṣẹlẹ̀ ń sìn ṣe o ṣe ń lọ sí skul tó ń lọ wọn lọ òun lọ lálẹ́ ẹlẹ́dàá mi á sí ẹ lọ ẹlẹ́dàá mi ẹ lọ gbogbo nǹkan tí wọn bá ń ṣe kò ní já sófo lọ́wọ́ ajẹ́ kó máa lọ rí kó máa bọ̀ rí nǹkan tẹ̀mí rò kò lè ṣẹlẹ̀ lé kí mi náà jáde bí mo ṣe wáyé torí nǹkan tó ṣẹlẹ̀ ojú èmi náà nílé gbà bóyá tí n bá mú gbogbo ẹ̀ kí n wèrè mọ́ wèrè bóyá ara mi náà ti ẹsẹ̀ kí ni àti ẹ̀ lè balẹ̀ pé mi ò ní gbójú wọn pàbúrò mi ni mo fẹ́ lò tàbí kí ló rò bóyá kí mi tètè máa lọ rò mí ṣé má rò ó má rò ó understand ṣe gan máa pè é lórí àgọ́. ẹ kúlẹ̀ bọ̀dà mi. kí ni gbogbo olóore tó ní mo ti pe fóònù ẹ títí kò lọ kí ló tẹlẹ. ẹ wo fóònù ẹ ti kú ni ṣẹ́rí dìrẹ́tọ̀ ó ṣe bí wèrè lé nìyẹn ó dì ilé wa bí kí lẹ́yìn sì ń ṣe ló yẹ kẹ́ ti máa lo Ògbómọ̀ṣọ́ náà. ìtọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ lẹ́tàìm ti lọ ẹ ò ní bóyá bíi night wears àkọ́kọ́ ní alẹ́ yìí. night wears. ẹ ẹ. a kò tún ṣe night wears lọ́dọ̀ tàwa. kò sí kankan náà àwọn tẹ́jọ́ ń ṣe kínní tíátà yìí dẹ̀ ń bá káàkiri ẹ̀ kò sí kankan nu wọn tó tó máa ń ṣe bíi night rehearsal ní èní tó jẹ́ àwọn ọ̀rẹ́ tó lè bá wọn lọ ṣe lọ́dọ̀ wọn ni. bọ̀dá mi ṣe bẹ́yìn àti bọ̀dá ọlọ́ọ̀tàn lè sọ pé kí màmá ẹ̀ ti ẹ̀fẹ́ ní tìǹtò ní ṣe pẹ̀lú night rehearsal pẹ̀lú nǹkan tí mò ń ṣe nítorí èlèmi náà ṣe mí ní anybody. tó bẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀ wọn náà máa miss máwọn èèyàn máa máa miss máwọn èèyàn tó bá ní kankan nú àwọn ọ̀rẹ́ tó jẹ́ pé ó ní night rehearsal lálẹ́ lọ bá wọn o mi ní kó má lọ sọ́dọ̀ wọn o ní ìgbà tẹ́tí sọ bẹ́ẹ̀ mẹ́wàá rèmi á wá àwọn tó máa ṣe night rehearsal after now a máa lọ. kò sí kankan lálẹ́. ilé ní ìwé wo mo fẹ́ sùn nígbà yìí. mo ti gba ìgbé mo fẹ́ sùn wá má sùn mo ti mo rò lélẹ̀ mo ti múra tán mo lọ sóògùn mọ̀ṣọ́ dìde báyìí jẹ́ ká kú jọ máa lọ sóògùn mọ̀ṣọ́. Hmm. ẹ lọ́jà ìgbàlẹ̀ mi àti yín fúlàní rú yẹn kò mọ̀ ṣe mi ó máa bọ́rìn bíi wèrè ẹ máa kàwé kí lè máa ṣe mi ò bá yín lọ. kí ló dé tó stress mi báyìí ṣé o tí mò ń sọ òye ẹ ní ọ̀rọ̀ yín mi bá ṣe kí ló ṣẹlẹ̀ gangan. ó dà tó bá fẹ́ mọ̀ mi ò sí nílé mò ń lọ sógbó mọ̀ṣọ́ máa wà bẹ́ẹ̀ fọjọ́ méjì. ẹ ti sọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀. ẹ ọláìtàn náà sí ilé ó máa wà ó máa lọ síta fọjọ́ mẹ́ta tí wọ́n nìkan ló máa wà lé ni. ó kà wọ́n náà fẹ́ travel. ẹ nà ó. ó fi da ni ẹyẹ wàhálà yìí méjì gan pa ẹ kí n rẹ́sì sí ilé kí n tiẹ̀ fọkàn balẹ̀. sílẹ̀ ah, o. ibi báyìí nà. ohun táwọn sọ yìí ẹ inú ilé yìí ò pí ẹ o àbí gbogbo nǹkan kò pí ẹ inú ilé yìí o ò ti gé tẹ̀ ń sìn wo ohun tí mo rò ní pé bí a kò máa lọ sọ́dọ̀ Sẹ́yìndé. <laughs> ọ̀dà mi ó ṣe yé mi pé ń ṣe tíátà látẹ̀kọ́ ni ẹ wọ ẹ lọ jàre kí n lọ sọ́dọ̀ Sẹ́yìndé Sẹ́yìndé tó yẹ pé ẹ hate bí kínní ah, ah. tí bá dárúkọ ẹ báyìí ẹ fẹ́ lè nà mí pa ẹ wá ní kí n máa lọ bẹ̀ ìjọ tí mo sọ rí ẹ gbá mi lójú ni ẹ wá ń sọ síbi ẹ fi mi lẹ jàre wo. èmi èmi bẹ́ẹ̀ sọ pé Sẹ́yìndé ò dárí mo yẹ́ fà láìnú ìbáyìí tí mo sọ fẹ́ pé Sẹ́yìndé ò dárí èmi tó bá ń sọ̀rọ̀ ọmọ gidi ọmọ alálùbáríkà yẹn ní sẹ́ńdé wọ́n bí lọ sún ọdún ẹ̀ tó o bá ń fara mọ́ láti ìsìn lọ ọlọ́run ayẹ ẹ̀ wọ́n á kàn gbé nǹkan gbẹ yẹn. i'm serious. Ah, èmi àní kò níṣe ó máa sí ẹ̀dẹ́bẹ̀ dédédédé wọ́n á máa lọ sọ́dọ̀ ẹ̀ ń sìn sìn kò sí nǹkan kan tó fẹ́ múná o ti wà òkè báyìí aṣọ tó wọ̀ ìwà sẹ́ẹ̀sì. mo sọ pé ẹ̀yin lẹ ní àìjá ẹ hmm. mo sọ pé bọ̀dà ọlọ́tọ̀rọ̀ lè gbà ẹ̀yin lẹ máa convince. èmi ni èmi ni èmi ni èmi ni èmi àti ẹ̀ lájọ agree náà pé bí a kò má sùn lé o ṣe rí ẹ̀yin ṣáà ti ń lọ Ògbómọ̀ṣọ́ sìn èmi á wá ní sùúrù màá dáná màá sí oúnjẹ fúnra mi màá jẹun màá wẹ̀ màá sùn tó bá di bíi eleven màá bọ́ sọ́nà. kíkiri gbogbo ládàá tó sọ yìí kó mọtí dé kó wá dé kó tún wá bẹ ń bí ìgbà tó bá mọtí tán. ta ni mi ò bẹ wí tètè dídé kó kẹrù àdé sọ gbogbo ẹ. ṣé ní kíákíá ni àbí báwo ni. bro wà á wẹlé wà á wẹlé lẹ́nu ṣẹ̀ dé o. wà á gbaṣọ láìjọ láìjọ ṣẹlẹ ní kí ni má change aṣọ tí wà sexy jù báyìí aṣọ olùfẹ́ wà á bí kí ló ṣe é nà báwo ló ń ṣe báyìí. o fẹ́ máa ṣọ má change. má change aṣọ kò yẹ́sì gown tó wọ̀ yìí ó ti sexy. ló máa jẹ́ kí èmi dọ́dọ̀ ṣe ìdìpẹ́ láṣọ yìí àjọṣe mi lọ fi ṣe eré àzá mi ò láìkẹ́ kí ẹ̀ wọ̀n kan tó fine. ti wọ kí ni problem tó ní. bọ́dà mi ẹ ṣọ́ra yan mi láìkọ́ tẹ̀ yín ṣe má yẹ kó gbọ́kọ mọ́ mi. bọ́dà mo fẹ́ ìṣẹ́jú méjì mo fẹ́ ìṣẹ́jú méjì tó bá ti ju ìṣẹ́jú méjì lọ màá fà ìjáde o. Ah, orí ẹ̀dẹ́ ò lẹ́ máa ń ṣe fún èèyàn yìí gan ẹni máa lọ sọ́dọ̀ èèyàn ẹ tún fẹ́ ṣe mí létí lé lórí ẹ jẹ́ ń wá aṣọ kí n fọwọ́ bá jẹ́ wá aṣọ. òun waste time time ti lọ torí Ọlọ́run kò fine kò fine kò fine. ìwo ló wà yìí ló fine. mi ò lè wọlé lọ jẹ́ ah, ọmọ mi. mo ti tọ́ wèrè a máa jà nítorí ọjà báyìí mo máa rógun torí ọlọ́mọ máa kó pa mí. ó ti dá ó ti dá. dáàmì ewu ibi ṣáìdì bó lè gbé wa gbàǹsìn. a lè tètè rọ́kadà mú ibi tẹ́ ní ká gbàǹsìn. o ṣáà ti pèsè ìdíṣà. Mm, ah, èmi mo sọ fún yín pé fóònù mi ti kú mi ò lè pè é in fact tó o bá tiẹ̀ ti kú gan-an mo fẹ́ surprise de ah eh. <laughs> ṣèyìndé ó máa wá surprise gan tó bá rí mi kò ní bílí pé mo fẹ́ sọ̀dọ̀ òun hmm. ṣèyìndé náà. ó love boy yẹn gan nìyẹn o. Ah, I do eh. and he loves me much more ẹ wo ó like me gan ó hmm. like me gan ah ṣèyìndé like me. Ọlọ́lá is it true you are pregnant. pregnant. ẹ tell me, no, she not ló ti lóyún ṣá. o lóyún fún ta ni. fún ṣẹ́yìndé ó dẹ̀ ti ṣe de o. Ola. Ola. Ola. mọ̀lọ́lá olóyún fún Sẹ́yìndé abẹ́ẹ̀kọ́ ó dẹ̀ láìkẹ́. mo láìkẹ́ gan-an. ohun ẹ̀ o fẹ́ fẹ́ o ti rí mi ò fẹ́ gbọ́ complain o àbí mo support ẹ máa fẹ́ lọ máa fẹ́ lọ ẹni tí tó bá ṣẹlẹ̀ bí mi anybody tó bá bí ẹ wá dín kó wá bá mi. kò sí problem kò sí problem. <laughs> thank you. i don't know mi ò tiẹ̀ mọ tó fọ́ ni ara mi ò dúró ń bì mọ́ jẹ́ ká kúrò ṣáìdì ilẹ̀ tí ń ṣú náà ni o. ṣé bẹ́ẹ̀ ni ká wọ́kadà wá sí bí ń sin ẹ eh, náà ṣe nítorí ẹ̀mọ̀ yẹn gbàgbọ́ mi ò gbọ́mọ̀ṣọ́ ilẹ̀ iṣu ni ara mi ò dẹ̀ dúró ń bímọ mm. ara mi ò wo. ọ̀rọ̀ yóò yé mi lálẹ́ yìí sí a lè rọ́kadà ń bí báyìí. a lè rí a lè rí a lè rí. Ah, ọ̀nà báyìí mm. ọ̀nà bíi mm. báwo ló jìnnà tó. ó jìnnà o ṣú ọ̀pẹ kò jìnnà ṣá. ṣódé junction yẹn. Mm, ìkọjá báyìí. níbi tó dà yìí. mú òkè bóyá kí báyìí bóyá ká kú jọ gbé wa díwájú. mo ní ìdí mo máa fẹsẹ̀ níbẹ̀ kó jiná máa fẹsẹ̀ rìn débẹ̀ sí. níbi. ok wọ́n ṣẹlẹ̀. tí bá ti débẹ̀ máa charge fún mi tó máa pè é ẹ máa lọ lójú mi sìn máa yọ lójú mi sìn. ó dàbọ̀ save journey o pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ sáré tẹsẹ̀ mọ́rìn díẹ̀ tẹsẹ̀ mọ́rìn bíi ìdá díẹ̀. mo ti bẹ̀ débẹ̀. máa lọ máa lọ máa lọ. ó dà bọ̀ ẹ máa lọ. ìwọ náà máa lọ ìwọ ni mò ń wò lọ ìwọ ni kò gbẹ́sẹ̀. <laughs> máa pè é létà. níbo la mi nìṣó ní gáràjì tí. owó ní kí máa lé sí báyìí. èló wà ní. four hundred ló four hundred naira. four hundred naira. kú rìn. kí ló ṣe yín. kò sí kankan ṣe mí. bẹ́ẹ̀ ṣe ṣe yẹn ni ó jẹ́ kí n wò kó. ẹ eh, ọlọ́run ní já kúkú ra kò sí kankan mú kan jòkó náà. ẹ ṣọ. Ah, ẹ pẹ̀lẹ́ o ọlọ́run àjẹkájẹ wa o. àmì o ẹ ṣe. kí ló ṣẹlẹ̀ sí ọ báwo níbi tó lọ jókòó jókòó ẹ sáà ń tọ́lọ sí wa ó yá ilẹ̀ nù àbí kí ni ìwé jábí yẹn lẹ báwo lè sáà ń tọ́lọ sí. wà á òkè wà á òkè wà á ò gbọ́ ohun kankan nù lé ohun kìíní sórí pé ọlárùn nínú ilé ajé tó ń dẹrù bò sí síkìsíkì owó ńlá tí tí jágbá yẹnu fún mi ènìyàn. n tẹ sọ yé mi kí lẹ ń sọ kò yé mi. kò yé ẹ lẹ́sẹ̀kẹsẹ̀ ayé ẹ ń sìn wọnú ilọkùlọ wẹrù. <laughs> alákó àbúrò mi o. ọmọlọ́lá ọmọlọ́lá ọmọlọ́lá please talk ọmọlọ́lá ọmọlọ́lá. ayé mi ti bàjẹ́ ayé mi ti bàjẹ́ àjọ kúrò lẹ́nu àjọ kúrò lẹ́nu àjọ kúrò lẹ́nu ọmọ rọ́lá tó tẹ́lẹ̀ wá ni tó tẹ́lẹ̀ wá ṣọ́ọ̀ṣọ̀ fún ni báwo ló ṣe rí ẹ ọ̀pọ̀lọpọ̀ talk to me báwo ló ṣe rí ẹ ẹ ní ìgbà wo báwo ló ṣe rìn yìí ọmọlọ́lá ọmọlọ́lá ọmọlọ́lá ohun tí mo ṣe pariwo rẹ̀ tó lọ. àbò tẹ̀lé wa ni àbẹ́yọ̀ kọ́ sọ fún mi. Ah. mà jẹ̀bi láyé mi o. màmá tí mo mọ̀ ẹ́ lọ sóògbùmọ̀ ṣótó ló ń lọ màmá tí mo ọmọ lọ́lá ọmọ lọ́lá. tí mo gbọ́ nǹkan tí mo sọ àbí ọmọ ọ̀la àbí tí mo ìwà òkè ọmọ ọ̀la ṣe bó wọ́n ló ń ṣẹ́jú yìí ò ń gbọ́ mi ọmọ ọ̀la. Ah! ṣeré o yóò bí ṣeré ṣeré rárá mo fẹ́ kó wọnú ilé kó lọ wẹ́n tó lọ wò kó lè mọ̀ wípé ọgbọ́n tó rò pọ̀ gbọ́n mo gbọ́jọ́ ẹ lọ lọ́nà mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ìwọ ìwọ tó jẹ́ pé àjọ plan pé kájọ ṣe nǹkan ìmúlẹ̀ láàrin mi àti ẹ kí ni ìwà dáhùn tán tó yẹ ká farabalẹ̀ di ẹni tó ń dọ́lọ́lá wọ́n ń plan láti fẹ́ gba ẹ̀mí ẹ̀mí tó mọ̀ pé nǹkan tí mo gbé wọlé agbọ́dọ̀ lónìí ọjọ́ tí a bá gbé wọlé ni wá gbé ọmọ náà gbé kó lè fún mi so kí ibi lè dà sórí èmi bó ṣe jẹ́ ìsìn kó lè gbọ́kú mi àbí kọ́ máa pariwo pé ọlọ́àtọ̀ ti kú ọlọ́àtọ̀ ti kú èmi èmi ò ní kú kankan bí o bá ṣe yíyẹ mo fẹ́ kó mọ̀ pé mo gbọ́jọ ẹ lọ ni ọ̀bọ̀ ẹ̀gbọ́n èmi alábàáhùn náà gbọ́n àbọ̀gbọ́ o kò sí ọgbọ́n tí ọ̀bọ tiẹ̀ lè gbọ́n iwájú ló máa bá èmi alábàáhùn tèmi mo jẹ́ kó mọ̀ pé òdílé ayé síwájú ẹ̀ mo dẹ̀ mú mi ayé síwájú ẹ̀ ìyẹn ló jẹ́ kí n ṣáàpù sí nǹkan tí mo lọ sọ fún ẹ bẹ́ẹ̀ ni àmọ́ gbọ́ bó ṣe wà yìí wulẹ̀ kó òkè àbúrò ẹ̀ tó wà lólè yẹn ó máa tẹ̀lé lọ bẹ́ẹ̀ ni. No! No! No! Yeah! Yeah! lọ́tọ̀ lọ́tọ̀ lọ́tọ̀ lọ́tọ̀ láwùtọ̀ jẹ́ ká má fi má bínú má fi lọ́tọ̀ lọ́tọ̀ lọ́tọ̀ lọ́tọ̀ lọ́tọ̀ lọ́tọ̀ lọ́tọ̀ lọ́tọ̀ lọ́tọ̀ lọ́tọ̀ lọ́tọ̀ láwùjọ jọ má bínú sí mi láwùjọ má ṣe fún mi má ṣe fún mi láwùjọ láwùjọ láwùjọ láwùjọ láwùjọ láwùjọ láwùjọ òtútọ́ ayé mi ti bàjẹ́ kí ló kù fún mi kí ló ti mú yẹ́rù láàtọ̀ láàtọ̀ láàtọ̀ lọ́tọ̀ ibi ah, tí ah, tàló máa pa mí tàló máa pa mí kí ló kù tí mò ń tó ṣe lọ́tọ̀ lọ́tọ̀ lọ́tọ̀ lọ́tọ̀ Ah. kò tí ì dìde mo ti dàrú mo ti dàrú lọ́tọ̀. Ah. Láòtọ́ Láòtọ́ Láòtọ́ Láòtọ́ Láòtọ́ Láòtọ́ Láòtọ́ Láòtọ́ Láòtọ́ Láòtọ́. Tani arákùnrin kí ló tún wá ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà yẹn torí àkókò péréte ló ní o tètè sọ̀rọ̀ o. ọmọ rárá ni ọba ń wà. Ah, àlàáfíà ni mo lọ́lá wà sí. àǹtí mi ṣé gbogbo ọ̀rọ̀ pátápátá ó ti yé mi mo ti mọ ibi mo já sí rẹ̀ ṣé rí lálẹ́ ọjọ́ ìgbà tí mo kúrò mẹ́. nínú ah! sọ lẹ́ni tí ó dùn lẹ́nu ẹ̀ náà ah, oyin kan ó ní mi ò ṣe mọ́ ṣé tipátipá ni please stay away from me ṣó ti dọ́ o ní lè ṣe báyìí náà ìfẹ́ mi ro àtìgbà tá a ti ń bá bọ̀ bíjà bá tiẹ̀ wáyé láàrin mi àti ó yẹ ká lè parí ẹ̀ náà baby okay i'm sorry baby please i'm sorry for whatever i've done to you please eh, ọkọ mi. no no no no no no don't do that don't do that ah see ah. oyin kan this is not the Ṣẹ́yìndé you used to know ṣùtúgbọ́ mo ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀tẹ́lẹ̀ bó ṣe ń wò mí mo ti lórí olùfẹ́ mi mo ti lẹ́ni tí mo fẹ́ fẹ́ and ojú kan làdá máa ń ní torí náà ojú kan làdá tèmi ní ṣùtúgbọ́ please please stay away from me jọ. Ṣẹ́yìndé ó dá mo ti gbọ́ ọ. good. but I'll let you go, but I want you to do something for me. What's Even that? if it's for the very last time. Mo so sọ́sẹ̀ bí báyìí. Kémi àti ẹ ká send off láàrin ara wa. Oye send off. Yes, oh baby. serious. Baby mo serious. Mo serious pa mo serious bàjẹ́. touch me. Ọmọlọ́lá. Ọmọlọ́lá. Ọmọlọ́lá. Ọmọlọ́lá. Wà á padà wá bá mi nínú ilé. Ọmọlọ́lá. Ọmọlọ́lá mo lò la mo lò la mo lò la. kí ni fimilẹ. farabalẹ̀ kò ń ṣe kò tó rò sórí kò tó ṣe kí ni mo sọ fún ẹ pé mo rí gangan kí ni mo sọ fẹ́ pé mo rí ah, àṣẹlédè tí ó ṣọ̀bù kò sí gọ́tà lẹ́kùn lólówó ẹ̀ ni ìwọ fi ìmùlẹ̀ ìtàn dè mí mọ́lẹ̀ àánú ó fi ìmùlẹ̀ ìtàn dè mí mọ́lẹ̀ o hmm. oníkèmí máa yọ oyún àbí ó sọ mí di ó sọ mí di lágẹ̀rọ̀ wojú mi wo bójú mi ṣe fẹ̀ wo bí mo ṣe fẹ̀ ìwọ bẹ̀rẹ̀ sí ní gbé skelewu ó wá gbé àwọn skelewu wọlé òun ṣọ́ọ̀ṣì ah. pẹ̀lú à ah, ìyá máa jẹ mi mo gọ̀ mo gọ̀. listen to me you see I swear with my life You see, what we have is real. Eh! In fact, the whole is equally real. I sorry, I, I love you. Omolola, I love you so much. I was just trying to get rid of that girl. Ah! you were trying to get rid of her. mo èmi náà rí bẹ́ẹ̀ ah méjì ah. bẹ̀rẹ̀ sí ní tẹnu bọ́ra yín lẹ́nu then kiss ara yín òun àwọn ọmọ oníkó get what mi ò ráyè ẹjọ́ mi ò ráyè ẹjọ́ oṣù má bàa mi rojọ́ oṣù sórí bí mo tiẹ̀ ṣe wà ẹ́ sórí first thing tomorrow morning mi ò kí ẹ̀ pé oyún tí mo ní fún ẹ o ti fẹ́ lọ bá pé five months bó máa get rid of you. no no no ọmọlọlá. kọ́mílẹ̀ ah! ara sọ́pọ̀ ẹni tó fi pè mí ah! ẹ̀ ni. ọmọlọlá. bastard. I love you ọmọlọlá. I love you ọmọlọlá I, I love you. ló ṣẹlẹ̀ sẹ́yìndé kí ló wà. ọmọ rẹ mo fẹ́ rí. ọmọ rẹ láwùsí lára ǹdẹ kí ló ń wá fún. actually ẹ kí n mo ti ń pe aago ẹ látọjọ́ ẹ kò lọ ó dẹ̀ kí n ti wá látàná bó mo lọ ṣe one or two things ní Ìbàdàn yẹn nu jẹ́ kí n wá actually nǹkan kan ṣẹlẹ̀ lálẹ́ ìjẹta she came to my house pàtó dẹ̀ máa dé ó bèmí àtọmọbìnrin kan mo ṣe pàǹkì sí owó ìwọ kìsìn mo ṣe wọlé nìyẹn unannounced so you know ọmọbìnrin tó dẹ̀ bá pẹ̀lú mi ṣe ni mo ń tọ́ láti lé ọmọ yẹn kúrò lé ayé mi kò sí mi ò fẹ́ ní kọ́kọ́ ṣe pẹ̀lú ẹni ọ̀dà obìnrin yàtọ̀ sí ọmọlọ́lá so mo fẹ́ lé ọmọ yẹn kúrò lé ayé mi tí àmì ẹni ọmọlọ́lá dé sílé mi so bó ṣe jáde nìyẹn kò sí bó ṣe bí nga mo lè lọ mi you know. Eh? ọmọlọ́lá wá sọ́dọ̀ ẹ̀. yeah she did ó wá sẹ́ńtò ẹ̀ lálẹ́ ìjẹta ó bínú jáde ó bínú lọ ó lè jẹ́ kó lọ. irọ́ òun nǹkan tí mo sọ yẹn kò sí bí mi ò ṣe bẹ̀ tó mo sáré tẹ̀lé mo pariwo títí ṣe ló ń fárígá ló ń bínú lọ. ò ní ṣoríire ah, ah. gbogbo nǹkan tó dáa kò ní kàn ẹ́. Ah, ṣé kò. Sunday ìwọ ìwọ bá àbúrò mi jẹ ó ṣe jẹ́ alẹ́ ìjẹta ó ní wọ́n fèpàdé ọmọ ọlọ́ láti ẹlòmíín sí alẹ́ ìjẹta tó yẹ kó jẹ́ ọjọ́ tí ewu máa kúrò lórí ẹ̀ ó ní wọ́n fèpàdé sí pẹ̀lú ẹlòmíín ó jẹ́ kí ibi ṣẹlẹ̀ sí àbúrò mi àbí ẹlẹ́dàá mi ò ní dáríjì ẹ ah. àwọn òbí tó bí wa wọn ò sùn ah, wọn ò ní dáríjì ẹ. Ah bí mo ṣe ń bá ẹ yẹn jáde síta. no no no ní kò jáde síta. farabalẹ̀ náà ah, ah. farabalẹ̀ ọ̀rọ̀ yóò le tó gbogbo ṣe ń ṣépè fún mi náà kí ló ṣẹlẹ̀ kí la kí ló jù. èmi àti ọmọlọ́lá àlè parí ẹ̀ láàrin ara wa wait wait ṣé kò ń ṣe pé ọmọlọ́lá ti lọ ṣe oyún mi tó wà nù ẹ̀ ṣíkù ah, ṣíkù ṣíkù àbúrò ẹ̀. Ah ah ah. yẹ yín kó nígbà díẹ̀ mi wà rí wọn lánàá bá padà lọ síbẹ̀ kí ló bèrè pé ọmọ ló ládàá o nísìnyí àwọn aráàlú wọn sọ pé wọn ti kó kó ń bẹ ní àwọn ọmọ bí tó kó lọ ẹ wá ti gbàgbé bẹ̀rẹ̀ sí ní láàlákàlà hmm. mo á bá yín ẹ láti lọ dọ́ kí n wá ọmọ lọ láre ká lè tú ètùtù àárín wa ká kò sí tí mi wá ọmọ lọ láre kò sí wàhálà tí mi ò ṣe kò síbi tí mi ò wá ọmọ lọ láre pàbọ ló ń já sí mi ò rí mi ò rí mo ṣe pàdé Michael nìyẹn Michael wá sọ pé òun pàdé ṣìkò ní sẹ́mínà kan of recent àwọn dẹ̀ ṣe nọ́mbà Michael ló ṣe sábà bí mo ṣe mọ̀lẹ́ ẹ̀ olùjẹ́ kí n rí. bẹ́ẹ̀ ń sọ àwọn ẹ̀bùn sọ. wá. ẹ wò ó ẹ wá dá nílò àwọn ọlọ́lá ni ọba wa mọ̀ ó kúrò ara ní ibi àsìkò mi ò pọ̀ bọ́. farabalẹ̀ àlàáfíà ni mọ̀lọ́lá wà sórí ibi tọ́rọ̀ rẹ ti lè yanjú náà ló wà yìí o àmọ́ gbogbo ọ̀rọ̀ tó sì ti sọ̀kalẹ̀ yìí òóre lórí ni ò tí ì wú tegbòtegbò kí ló tún ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà náà. kò rí nǹkan ó ṣe ó ṣe jẹ́ náà mò ń sọ yìí. mi wá lẹkùn wèrè tó ń sùn báyìí awífún ni ó tó dá ní ọmọ pàgbà àjàkadì ni bí mo sọ fẹ́ gbọ́n rẹ̀ ńgbà náà pé ohun abẹ̀mí tá a lò ní kíje àbí wọn sọ fún gbà náà ni. ẹbọ ṣe sọ fún pé àbúrò wa Ọmọlọ́lá ló máa lò ní. èṣù tí ó fún yín lówó náà ò ní sọ ohun tí ó gbà ńgbà tá a bá parí iṣẹ́ tán ni ó béèrè ẹ̀jẹ̀ ṣé ọ̀sàlẹ̀ ọ̀fẹ́ kábùrò rẹ̀ ó kú. kí ẹ tún sọ yìí bàbá ọmọ ìyá ọmọ bàbá mi ni ẹ jọ tó Ọlọ́run bí mo ṣe bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ ó ti lóyún. ó sì fẹ́ràn rẹ̀ dáadáa. Ah! ẹ jọ ẹ má jẹ́ kó kún. kò burú gbà náà kò sí ní tó lé ń bẹ tọ́jọ́ méje bá ti pé lónìí kí wọ́n fi ilé ayé lẹ̀kọ́ mọ́ gbọ́nà ọ̀run lọ ni kábùrú òrí ó sì máa gbáyé nìṣó èsìsì ní ìgbà kú ọtí ikú àyẹ̀yún nǹkan. ẹ má yẹ kí n kú ẹ má yẹ kábùrú mi kú ẹ má wọnú àbáyọ. ọ̀nà àbáyọ. jọ mi ò ṣe mi ò ṣe ẹjọ́ ọkọ jẹ́ka rẹ̀ wálẹ̀ ni mi ò nífẹ̀ẹ́ sí gbogbo dé. kódà kò burú ọ̀nà àbáyọ wà tó o fi ní kú tábùrò rẹ náà ó sì wà láàyè. ẹ ṣe bàbá. ẹ jọ mọ pínlẹ ayé gbé ni èyí tó túmọ̀ sí wípé ẹ jọ mọ pín ẹ̀mí lò síra wọn bẹ́ẹ̀ ni lẹ́yìn ìgbà tí n bá parí gbogbo ètùtù ìtàn pátá ń gbọ́ àbúrò rẹ ò gbọ́dọ̀ kó làkàtà rẹ ẹjọ máa gbé ni kò sì gbọ́dọ̀ bẹ́ẹ̀ ní kẹ́ni sọ̀rọ̀ tó bá bá àyàn sọ̀rọ̀ pẹ́rẹ́ olúwa rẹ ò ní kíje o àti pàápàá tó bá wá ṣèṣì kúrò làkàtà rẹ <laughs> ikú ni fún ọ o àbúrò rẹ wà láàyè ìwọ sì máa bọ̀nà ọ̀run lọ kọ́ ọ gbọ́ ọ̀nà àbáyọ kejì ah. ní gbogbo ògbàkúùgbà lẹ gbọ́dọ̀ mọ ṣe nǹkan ètùtù yìí o lẹ́ẹ̀mọ fún o ọlẹ̀ ẹ̀nu àbòyún òun sì lẹ́ẹ̀mọ gbé fún oṣólẹ̀ yìí o tí ọmọ gbà lọ́wọ́ rẹ̀ àbúrò rẹ̀ wà wà láyé ìwọ náà wà láàyè kò sí ti ó sọ ṣùgbọ́n tó o bá wá ṣe tó o bá ṣe èsì tó bá wá ń pẹ́ tó o tètè gbé ọlẹ̀ àbòyún yìí fún oṣólẹ̀ yìí ah wo mọ lọ láàbúrò rẹ o yóò mọ pariwo káàkiri ni ọmọ bá jáde gbòlúgí ṣe máa gbó yóò mọ gbó tí yóò mọ ké tí bá sì ti ń kí ara tiẹ̀ náà ò ní balẹ̀ mọ́ wàhálà dénú wọn. bàbá ètò ìdúró ọlọ́run mi ò fẹ́ ṣe mi ò ṣe ah. bí ó ṣe rí ló ti rí yìí o. kọ́ndẹ̀nù àbóyún. bí ó ṣe rí ló ṣe rí yìí o. àwọn ah, ọmọ pé títa ríro là ń kọ́ la ní. Ah, wọ́n bá dàgbà tó gbé ní dáa. lẹ́yìn ìgbà tẹ́gbọ́n rẹ ti fàbúrò rẹ sẹ́só ìwọ ìwọ ọmọ náwó lọ lókùn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ rẹ ti filẹ̀ sá sókúra. nígbà tí mi ò fẹ́ kí àbúrò mi kú àjọba ara ni mo ti ń gbáyé ẹkún lónìí ẹ̀rín lọ́la ah, wọ́n ní mi ò gbọ́dọ̀ jẹ́ kọ́mọlọ́lá kúrò ní sàkání mi ìbúrò mi ò ṣe jẹ́ kó réèyàn kọ́kọ́ kò sẹ́ni tó lè bá sọ̀rọ̀ torí èèyàn kọ́kọ́ gbọ́dọ̀ fojú rí àgbègbè àti sẹ́ńdẹ̀ tó wá gbé wọn lọ lákò ní sàkárì gbé bàbá ní pé tí mi ò bá rọ́mọ lọ́lá wọ́n ní tí n bá rọ́mọ lọ́lá àti ṣègbè ọlọ́jọ́ ọkú mi sáré àtìgbà yẹn ni mo ti rí i pé ikú ti yá tí n bá rọ́mọ lọ́lá ẹ bá wọ́ mọ lọ́lá ìjọ ẹyọ má jẹ́ káyé mi bàjẹ́ mi ò lágbára mọ́ ara ni mí ṣíkú ah. aṣọ òbọ ọmọ yẹ mọ ọmọ yẹ ti rìn ìhòòhò ọjà bẹ́ẹ̀ ni àná òde láwọn alálẹ̀ jẹ́ kí n mọ̀ wípé tá a bá fẹ́ kí Mọ́lọ́lá ó gbádùn a gbọ́dọ̀ gbé kúrò ládùúgbò yìí pátápátá wákàtí mẹ́ta sẹ́yìn làwọn tó bá mi gbé lọ náà pè mí páwọn ti gúnlẹ̀ láyọ̀ àtàlàáfíà sórí mo ṣe ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí Oǹdó ni Mọ́lọ́lá wà o.

would stay here with me. mo mà sọ́fà o mọ́mí kí ni mo ṣe kí lè ṣe mí kí ni mo ṣe. má tún ra àròkàn náà ayé kan ló tún rí yẹn àwọn tí wọ́n ní ayé pé gbà wọn ò parọ́ a elédùà tó sọ ọ̀kàlẹ̀ láyọ̀ àtàlàfíà tó tún mú ẹ lára dá wo ọ̀rọ̀ rẹ tọ́pẹ́ o kódà o tún jọ pẹ̀lọ̀ sóríru eléyìí tèmi rí tó ti ṣẹlẹ̀ rí àgbóhùn ya àgbọ́tọmọ irú ọmọ bẹ́ẹ̀ ò kì í yé e nídùmarè wá dá ẹ sí ó tún dá ọmọ ẹ sí fún ẹ kó mọ dúpẹ́ nìyí. àmọ́ mú mi tàwa ló ṣe gbẹ́kẹ̀lé tàwa ló ṣe gbẹ́kẹ̀lé nítorí kurukuru fífi fún bojú ayé sì kò jẹ́ ká rójú ajé bí. ọmọlọlá eh. ọmọlọlá eh, má tún ronú lọ síbẹ̀ yẹn mọ́ náà gbogbo tó ṣẹlẹ̀ ó ti ó ti kọjá. wọ́wọ́wọ́wọ́wọ́ ṣe ìdèjọ́ má jẹ́ kí inú mi má jẹ́ kí bínú sí ẹ o ah. má má tiẹ̀ dá sọ̀rọ̀ tó wà lẹ́yìn rárá. ẹni kò tí wọ́n dọ́ sílẹ̀ lọ́rọ̀ iná pọ̀ jù náà ṣé wọ́n kọ́ ni tó bá yẹ pé mo dọ́dọ̀ ẹ jẹ́ mo rí nǹkan tí mo ní ṣe máa kúrò mẹ́kì kí ló kó sí gbẹ̀kú àwọn ẹ̀fọ́ mi ni mo bá mi sọ́dọ̀ ṣe sọ̀rọ̀ má dá sọ́dọ̀ ìjọ. ẹ wo òótọ́ lọ̀rọ̀ tó sọ àmọ́ ò ní bínú ni jẹ́ ká gbà wípé àmúwọ́ ọlọ́run tó ṣẹlẹ̀ ẹ bó ṣe wo lódùmarè ló ń sọ láà àkọsílẹ̀ ẹ̀dá òdẹ ní tàṣe ẹ̀bẹ̀ tá a kan máa máa bẹ Ọlọ́run ni pé kílódé àmà jà ẹ lákọsílẹ̀ burúkú. mo gbà papọ̀ sínú lè tàṣe o àmọ́ Ọlọ́run lè yí àkọsílẹ̀ búburú padà sí rere fẹ́ dá o tí ẹ̀dá bá lákìyèsí tó sì ní ìfura mi ò lákìyèsí ni ọlọ́run gbìyànjú ó gbìyànjú láti yọ mí kúrò náà jàgà yé mi ní mi ò fura mi ò fura rárá rárá torí mo rántí pé. ẹ káre ṣe mọ̀ pé àní àsìkò púpọ̀ mọ́ just a week la ní báyìí mo rí àṣà tó bá ti di ọ̀tún la ká pàdé mi báyìí ẹ má pẹ́ dé o ẹ ti gbọ́. ọ̀tún la náà pé òní ṣe tá a máa bọ̀ ní ìjọ náà o ẹ ti gbọ́ wa o. ó ti yẹ so <clears throat> so so náà. ọ̀gá èmi ń lọlé o. ọ̀sẹ̀ máa lọ sí ẹ̀ máa why wọ́n tún jẹ́ pé nílẹ̀ àti àwọn ló máa ń lead but lónìí ọkọ máa ti wá pọ̀ ló fà á. mo ní malaria. malaria ló fà á tí ojú ẹ̀ fi ń ti ara tóbi. malaria ni o bó ṣe máa ń ṣe mí nìyí tí bá ti ní malaria bẹ́ẹ̀ mo máa ń sanra. malaria ọmọlọ́lá ah. jẹ́wọ́ tó ń ṣe ẹ́ malaria ni tí bá treat ẹnsẹ̀ máa rí máa calm down padà. just malaria. malaria. máa treat ẹ máa rí. ẹ sí wàhálà forget so ọ̀túnla má pẹ́ o. kọ́dùn ẹ jẹ́ kí n rí ẹ. Lọ́lá Lọ́lá náà eh? ah, ṣe bí I told you pé tá a bá ti parí rìhásà mo fẹ́ rí ẹ̀ náà. wọ́n mú gbàgbé ni mo ní a lot of things on my mind mi ti ẹ kí ló kí ló ṣẹlẹ̀ ń sìn. Ah, ok báwo dẹ̀ ni last discussion wa. discussion. Ah, nǹkan tó discuss pẹ̀lú mi pọ̀ mi mo ní àwọn discussion tó ń sọ. Eh? wo mo ti sọ fún ẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé mi ò lè fẹ́ ẹ mo ní alálùbárí kẹyàn tí mò ń fẹ́ ah, ọlọ́mọ jẹ́ kí èmi rí àyípadà sí burúkú náà nà ìyẹn kò lè work mo lẹ́ni tí mo fẹ́ mi dẹ̀ ń double date tó gbọ́ kó yẹ. wá ọmọlọlá ọmọlọlá má ṣe yẹn fún mi náà. Ah, ah. well anyway ká má fọ̀rọ̀ lẹ sọ̀rọ̀ tó o bá ní minding mo fẹ́ invite ẹ sí parí ìdéwùmí ọ̀rẹ́ mi tonight lálẹ́ èkó yẹ. parí. yà. èmi àti ẹ aláìbẹ máa kú sí. ọmọlọlá kò dẹ̀ yí ẹni ò parí yẹn máa flourish gan o ah, ah. ifundo gan sef dj kamo ń bọ̀ o ah. kò yí ẹ. ẹ eh, bọ kí ló ṣe ẹnu kí ló kí ni problem ẹ dandan ni abẹ́ ìwà gbà mí ṣé dandan ni kò sọ òyìnbó ni ó dé orí orí ń fọ́ mi kí ló dé ó fẹ́ pa mí dànù ni flourishing ìwọ àti ta ni even though gan sef mi gbọ́rú ẹ̀ èwo ni even gan sef. Oh, ibo ni very ti fẹ́ rí báyìí báyìí Auntie, I'm not being. ẹ má bínú ẹ ràn for ẹ káàsán ẹ jọ̀ọ́ mo fẹ́ invite yín fún program kan ní church wa ni a máa ń ṣe ìsọjí kan lóṣooṣù alẹ́ ẹ̀dẹ̀ ni tòṣì máa bẹ̀rẹ̀ lọ́wọ́ bíi aago mẹ́sàn-án títí di aago inú mi á dùn tẹ́ bá lè darapọ̀ mọ́ wa mo dẹ̀ hàn ṣọ yín pé ọlọ́run á sọ ìṣòro ayé yín àti tèmi di pẹ̀tẹ́lẹ̀. àmín àmín ṣe bí ìsọjí ni lálẹ́ ẹ má wọrí ìjọ mi àbáyín wa ẹ má wọrí. ṣe ìsọjí tí mo sọ yìí kò ní ṣe pẹ̀lú ẹ̀sìn àbí nǹkan mìíràn o mo kàn fẹ́ kẹ́ wá kẹ́ wá rí ìyanu ọlọ́run ni. ìwọ ọ̀rọ̀ yín yé mi ṣe bí ẹ ṣe ń wo mi mi ṣe muslim christian our parents mi kí wọ́n tó pass on but mi ò kọ̀ tiẹ̀ wà chance delay ni some other time. Mm. ẹ má wọrí ṣe bá dressing rè ẹni kẹ́kọ̀ọ́ ah. try kẹ́ wá. ẹ má wọ̀rì àwa ń jọ mi. ọ̀kadà. ọ̀nà òkè náà yẹn nù. kí lẹ́yìn ṣì ń ṣe ló yẹ kẹ́ ti máa lo Ògbómọ̀ṣọ́ náà. ìtọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ lẹ́tàìm ti lọ ẹ ò ní bí a bíi night wears ní alẹ́ yìí night rehearsal. kábò kì í ṣe night rehearsal lọ́dọ̀ tàwa. kò sí kankan náà àwọn tẹ́jọ́ ń ṣe kínní eh, tíátà yìí dẹ̀ ń bá káàkiri ẹ̀ kò sí kankan nu wọn tó tó tó máa ń ṣe bíi night rehearsal ní èní tó jẹ́ inú àwọn ọ̀rẹ́ tó lè bá wọn lọ ṣe lọ́dọ̀ wọn ni. bọ̀dá mi ṣe bẹ́yìn àti bọ̀dá ọlọ́ọ̀tàn lè sọ pé kí mọ̀ máa yẹ ti ẹ̀fẹ́ ní tìǹtò ní ṣe pẹ̀lú night rehearsal pẹ̀lú nǹkan tí mò ń ṣe nítorí èlèmi náà ṣe mí ní anybody. yóò bẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀ wọn náà máa miss máwọn èèyàn máa máa miss máwọn èèyàn tó o bá ní kankan nú àwọn ọ̀rẹ́ tó jẹ́ pé ní nice razor lálẹ́ lọ bá wọn o mi ní kó o má lọ sọ́dọ̀ wọn o. ó tàn sọ yìí ẹ inú ilé yìí ò pí ẹ o àbí gbogbo nǹkan kò pí ẹ inú ilé yìí o o ti gẹ̀ẹ́tẹ̀ ń sìn wo ohun tí mo rò ní pé bí a kò máa lọ sọ́dọ̀ Sẹ́yìndé. ọ̀dọ́ <laughs> mi ṣe yé mi pé ń ṣe tíátà látẹ̀kọ́ ni ẹ wọ ẹ lọ jàre kí n lọ sọ́dọ̀ Sẹ́yìndé Sẹ́yìndé tó yẹ hate bí Ah, ah. tí bá dárúkọ ẹ báyìí ẹ fẹ́ lè nà mí pa ẹ wá ní kí n máa lọ bẹ̀ ìjọ tí mo sọ rí ẹ gbá mi lójú ni ẹ wá ń sọ sí mi ẹ fi mi lè jàre wo. èmi èmi bẹ́ẹ̀ sọ pé sẹ́ǹdé ò dárí ah, mo ẹ́ fà la inú ìbáyìí tí mo sọ fún mi pé sẹ́ǹdé ò dárí èmi tó bá ń sọ̀rọ̀ ọkùnrin sẹ́ǹdé dájú mi lọ ọmọ gidi ọmọ alálùbáríkà yẹn ni sẹ́ǹdé wọ́n bí lọ sún ọdọ́ ẹ̀ ọmọlọlá ọmọlọlá ọmọlọlá. alásọpọ̀ inú tó fi ń pè mí ah! ẹ̀mí. ọmọlọlá. bastard. Sunday oh my god àmọ́bìrì àmọ́bìrì fọ́ọ̀mù gan-an ọ̀bọ̀ ìfọ́. ẹlẹ́lẹ̀ wà nínú ah, ah. wà ó ga gan-an o. ṣé o ya wèrè kí ló kí ló ṣe yẹn fún sórí ẹ dàrú ni kí ló kí ló fọwọ́ kàn bẹ́ẹ̀. ìwọ gangan ìwọ gangan wèrè sẹ́ni tó pẹ́ yóò tó pẹ́ abọ́sí rẹ ni ah, ah. eh. eh. lọ́gbọ́n kí ló kó ti ń gbẹ lára rẹ gan-an kí ló ń bẹ lára rẹ tó ń ṣe wa òkè ṣá. Eh? àwọn ta ni. sórí yín pé ṣe ṣe ń ríran ṣe ń ríran ṣe ń wò mí ṣé mi àti yín wà nù sẹ́ẹ̀tì mo wà nù sẹ́ẹ̀tì ẹ̀ tẹ̀lé bá sọ̀rọ̀ ṣe ìyá wèrè ni. àwọn ìyá ẹ̀ ya wèrè. ó ya wèrè ìwọ náà ya wèrè ó ṣẹjọ́ yín ṣẹjọ́ yín ni. sọ fẹ́ ṣòfò ni. òwò náà máa ṣòfò. ókè wàá tó mọ̀ what's all this rubbish ṣe ah, ah, ṣe wa okay ṣá tó máa ṣe bó tó máa ṣe pé olórí burúkú bíi tí tí mo wà lọ́lé ah, tí ẹ náà tí ẹ náà ń ṣòṣì bí ẹran ṣẹ́ wọlé ṣe ṣe ẹ máa pàdé mi títì ẹ máa rí mi ẹ máa rí mi bá sọ̀rọ̀ àṣẹ ọkùnrin ò gbádùn àṣẹ àṣẹ ya wèrè mo rò bá gbọ́ gbé fún mi lẹ̀ jọ. dókítà ẹ ní bọ́bí bàbá ṣe ń wà láì mẹ́rin ọ̀bọ̀ sí ọ̀yà wọn gbọ́ jẹ́jẹ́ kí n fọ́ lẹ́nu abọ́sẹ̀. bọ́bí bàbá ẹni sùúrù ẹni sùúrù ẹ wo ìyá méjì ò ní jẹ yín papọ̀ ìyá méjì ò ní jẹ yín papọ̀. sátánà dé. ẹ jẹ́ n sọ kọ̀kọ̀ fún yín ẹ jẹ́ n sọ kọ̀kọ̀ ṣé ni bẹ́ẹ̀ ṣe ń wo mi. yàtọ̀ sí nǹkan tí mo sọ pé ó ṣe mí mi tí mo ti bọ̀ ẹ wò mo lóyún oṣù márùn-ún. ọlọ́run ọ̀sẹ̀ o ẹ kẹsí olóyún rí bọ́bọ́ ojoojúmọ́ iṣẹ́ olóyún ni owó ẹ máa ń jẹ ni wọ́n ń gbájú jẹ ẹ̀yìn wà á gbà sí nọ́mbà. ọ̀rọ̀ mi ò yé yín ọ̀rọ̀ mi ò yé yín. aládùúgbò ọ pariwo náà rẹ ọ̀nà rẹ jà ẹsẹ̀ yá yín jẹ́jẹ́ ọ̀yà mọ̀ lọ́wọ́ ọ̀yà báyìí ọ̀yà alájà yẹn. àmọ́ ló gbogbo aláwọ̀ màṣẹ́ o yẹ́nì fẹ́ o aláwọ̀ màṣẹ́ o èmi ló fọ́ ibà lọ́la ẹ̀wọ̀ mú síbi. wọ́n fẹnu fọ́lẹ̀ ayé rẹ bẹ. ilẹ̀ pẹpẹ ilẹ̀ pẹpẹ. Ah! mọ̀jọ́ mọ̀ alájú pé ìgbà mi o. bẹ́ẹ̀ ilẹ̀ pẹpẹ ni. Ah. ah! Ah, Ṣèyídé. Àwo. Ọ̀rẹ́ mi ti bàjẹ́. Àwọn nǹkan ti ṣe ìdíje kúrò mi rí èmi èmi ọkùnrin mẹ́ta tí mi ò mọ orúkọ Ah díẹ̀. oh my god ah, ṣe ìdẹ́lẹ́dà mi ò ní dárí díẹ̀ mo fúyà tó fi jẹ mí lálẹ́ òní sórí rẹ̀ òní sórí rẹ̀ o. Ah, yìí. oníṣoríire <laughs> oníṣoríire o ah, báwo ṣe fẹ́ délé báyìí oh my god ìyá máa jẹ mí o ìyá máa jẹ mí o òun ẹlẹ́dàá mi ò ní dáríjì ẹ̀ ẹlẹ́dàá ẹ kalẹ̀ o sísá o ṣe wà ókè. ìwọ fi bẹ́ẹ̀ wọ. ẹni sùúrù yóò lẹ́sà lọ. ará àdúgbò. Ah, ẹ farabalẹ̀ o fẹ́ ẹ̀ pín in. o tún ti dé gbà mí lọ́wọ́ wọ́. ibi báyìí ìdáná ẹni sùúrù. gbà ah, o ṣé mi nìkan ni mo wà ládùúgbò yìí lálẹ́ ilé ìtàn mo fẹ́ ẹ̀ pín in ibà ti dájú fún ẹ̀yin nìkan. ará àdúgbò. ẹ tẹ̀sí gbọ́ mi náà ẹ gbọ́ mi náà sísá ẹ dákun ẹ gbà mí o. ibi ìbàdí ti dájú fún yín ẹ má dájú kó máa ẹ pẹ̀lẹ́ ṣe ti gbọ́ ọlọ́run jẹ́ ká rí wàhálà tó máa ju ẹ̀mí wa lọ ẹ ti gbọ́ so tẹ bá wọlé sí i kẹ clean up kẹ dẹ fresh up díẹ̀ ẹ get nǹkan tó sọ then um, first thing tomorrow morning kẹ lọ sí hospital ẹ ti kẹ lọ rí doctor fún proper check up ṣe ti gbọ́ then máa blame ẹ̀yin náà díẹ̀ ah, rí condition tẹ wà yìí kò máa dárìn lálẹ́ yìí that place is too dark and very dangerous for you i understand and ní ẹjọ ẹ watch bẹ ṣe ń rìn ẹ get but ẹgbẹ ìpínlẹ̀ yes ẹ ṣe ti gbọ́ um, ah, ẹ dẹ ṣọ́ọ̀pù yẹ wọn aṣílẹ̀kùn fún ilá ní bẹ́ẹ̀. wọ́n máa ṣe tí bá gbà wọ́n máa ṣe. Ah, because step by mind o you can pass the night in my house. Eh? pass the night ah ẹ má worried? My gbálẹ̀kùn ah, wọ́n máa ṣe. ẹ sure. wọ́n máa ṣe ẹ má worried? ẹ ṣé gan o ẹ ṣé o ẹ take easy ẹ ṣé gan. ọmọlọ́lá ìgbẹ́ kẹta ni tí mò ń bi ẹ́ pé níbo ni o ti ń bọ̀ tí gbogbo aṣọ ẹ̀ rírí mọ́ ẹ lọ́rùn báyìí ó jẹ́ mọ̀ ẹ́ pé kó tó sọ nǹkan kan àti tó bá lọ wẹ̀ tó bá jáde síta mo tún wá ń bi ẹ́ again pé níbo lo ti ń bọ̀ tó lè sọ̀rọ̀ fún mi ni. ẹ wo bọ̀dá mi ìyá máa jẹ mí lálẹ́ yìí o ìyá ńlá jẹ mí lálẹ́ yìí o ṣèyí ní fìyà jẹ mí ó dẹ̀ fìyà jẹ lẹ́dà mi ẹ wo mi ò mẹ́nu tí máa fi sọ̀kọ́ tó ṣẹlẹ̀ sí mi ní mi ṣe lè dá yín lóhùn látẹ̀kọ́ tẹ́ ti bí mi léèrè ẹ wo. ṣé bí yàtọ̀ lọ sọ fún mi pò ń lọ kí ló tún wá mú ọ lọ sọ́dọ̀ Sẹ́ǹdé tó fi lọ sọ́dọ̀ ẹ̀. ewu lẹ́yìn tún sọ yìí ṣe bẹ́yìn àti bọ̀dá mi ṣìkú lẹ́jọ́ àgírí pé kí n lọ sùn ọ̀dọ̀ boyfriend mi lálẹ́ yìí àṣemẹ́yìn ọ̀hún sọ pé ẹ̀yin méjì lẹ́jọ́ mọ̀ sí náà tèmi torí ẹ̀ lèmi ṣe lọ síbẹ̀ tínú mi ti ẹ̀ ń dùn pé ẹ ti gbà ó kí n máa fọ́kọ mi o ẹ wò mi ò mọ̀ wípé inú jíjọ̀rù lọ mo ṣe ìmọ̀ lálẹ́ yìí ni. ṣùpọ̀ ló ní kó lọ sọ́dọ̀ Sẹ́ńdé òun ló ní kó lọ sọ́dọ̀ Sẹ́ńdé pé mi fọwọ́ sí i ibo nílẹ̀ àti ẹ̀tùjẹ́ sọ bẹ́ẹ̀ inú ilé ló máa bá mi inú ilé ló máa bá mi ọ̀dọ̀ Sẹ́ńdé tó wá lọ ẹ pẹ̀lú gbogbo tó rí lọ́hùn ló jẹ́ kó dìdàkudà báyìí. èyí mọ̀ nǹkan tí mo bá lọ́dọ̀ ṣèyíde ni ṣé mọ̀ nǹkan tí mo bá ń bẹ̀ ni ṣé ẹ jẹ́ mọ̀ wípé ṣé mo ká ṣèyíde pẹ̀lú obìnrin tó ń ṣe yàmàyàmà tọ́jọ́ kìsì ara wọn nulẹ̀ àti ṣèyíde parọ́ fún mi láti jọ èdè ó parọ́ fún mi mo kà ni kẹ́pẹ́ yẹn nìkan ló wá ṣe lálẹ́ yìí kò ní dùn mí bí mo ṣe kúrò ní ẹ̀ báyìí tí mo dé ń bọ̀ lọ́nà lé pé kì máa lọ́lé mi àwọn bóyìí sòdó ní burúkú kò tẹ́ bá rí wọn rádaràdá báyìí lọ rí àwọn mẹ́ta ló bá rape mi ó rape mi lọ́nà mo dẹ̀ sọ fún ọmọ kìlọ̀ mo pariwo mo ní bí mo ti lóyún mo lóyún ọ̀gbọ́n mo lè ṣe bẹ́ẹ̀ tó yẹ kó ṣe bẹ́ẹ̀ tó yẹ kó ṣe bẹ́ẹ̀. àwọn boys rape ẹ nínú ìlú yìí náà tó ti rí pé ara nǹkan tí máa ń sọ fún ẹ nìyí sọ ma pé ojoojúmọ́ ti máa ń bá ẹ sọ̀rọ̀ ara tí mo máa ń sọ fún ẹ òun ló délẹ̀ yìí sọ ma pé ẹ̀gbẹ́ ẹ ló sì máa kó bẹ́ẹ̀ ẹgbẹ́ ìlú máa kó bẹ́ẹ̀ torí gbọ́n tó ń fẹnu sọ lẹ́nu èmi àti ọ̀yọ́ ládé orú nǹkan bẹ́ẹ̀. ẹlẹ́ẹ̀kejì jọ torí ọlọ́run oyún inú ẹ̀ ta ló fún ẹ náà. oyún ṣèyídé ni mo lóyún fún. ṣèyídé náà ló fún ẹ lóyún. ṣèyídé fún ẹ lóyún nígbà tó tún ń bọ̀ wọ́n tún wá gàba lóyún olóyún àbí. kò sí wàhálà kò sí ní tó lé nù ẹ̀ nǹkan tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ yìí gbogbo tó wù kó ṣẹlẹ̀ sí ẹ lálẹ́ yìí jẹ́ ká kọ́ fi sílẹ̀ náà tílẹ̀ bá máa fi mọ́ lọ́la mo ti tán láti gbé ẹ lọ sí hospital wa ká lò gbogbo test tó bá yẹ kan ṣe fún mi wọ́n máa ṣe fún ẹ kò ní ṣe kankan ṣùgbọ́n mo fẹ́ kó kí mọ́. ọ̀rẹ́la kó tó di pé n tó ṣẹlẹ̀ sí ẹ lónìí ṣẹlẹ̀ sí ẹ èní gangan gangan ló yanjú àmì ẹ̀yẹ tí mo fẹ́ gbé fún ẹ gẹ́gẹ́ bí ipò ńlá pàtàkì àti ẹ̀bùn tó o rírí látijọ́ tí o ti jẹ́ àbúrò mi tàjọ́ ń gbélé èní gangan ni mo forí ẹ̀ sọ ó kàn jẹ́ pé n tó gbé wá síwájú ó kọ́kọ́ síwájú mi ni àmọ́ kò wá dí mi lọ́wọ́ láti má lè ṣe fún ẹ. òye mi ẹlẹ́bùn tẹ fẹ́ fún mi lálẹ́ yìí. ibi mi ni mo sọ fún ẹ. <laughs> you are the jewel o kárí ọba akin. má lajú o ò gbọ́dọ̀ tí ì lajú àfìgbà tí n bá sọ pé kó lajú ni kó tó bá mi rẹ́ mo dán ọmọ olókun owó bá mi rẹ́ mo dán ọmọ ọlọ́sà àti rí olókun àti rí ọlọ́sà ẹ máa wó wọn bọ̀ gẹ̀ẹ́rẹ́gẹ́ wá wó wọn ọbẹ̀ èmi ọ̀la ọ̀tún ọmọ adégún wà lẹ́yìn bẹ́ẹ̀ ni kò ṣe rí. owó owó owó àpèkánukò mo pè é lẹ́mìí lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ wá jẹ́ mi ní òtẹ̀mí. Oh whoa! Oh whoa! Oh whoa! ẹ wo owó pọ̀ rẹpẹtẹ alánimọ̀rò bóyá mo la àṣé mi ò lálàá ẹ wo mọ́ mi ẹni tó rẹ̀ dà kó bá bínú torí ẹni abínibí ń dání èmi ò bínú èmi ti dáríjì gbogbo àwọn tí kádàrá mi rọ̀ mọ́ mo dáríjì gbogbo yín mo dáríjì wọ́n mi ò bínú. káàrẹ̀ ọmọ ọ̀dọ̀ àgbà. ẹ wo mọ́ mi nǹkan ẹ̀yọkọ̀ mo fẹ́ bí ẹ jọ nítorí Ọlọ́run ìmùlẹ̀ tí iṣẹ́ ìdè fi dè mí mọ́lẹ̀ jẹ́ bá wa tún ká má rí ra mọ́ kò ní ká gbọ́dọ̀ mẹ́. ọmọ mi ó ti sọ̀rọ̀ kù má tún padà sẹ́yìn mọ́ ó ti ní bẹ́lẹ̀ yóò ṣe ìtọ́jú bẹ́ẹ̀ lọ lè ṣe ẹ̀kọ́ nílé ayé o ẹ̀kọ́ láwùjọ àwọn èèyàn ẹ̀kọ́ ni ká bára ẹni gbé pọ̀ ká sì dára ẹni lójú ẹni wo ìrírí ló gbé mi dé kò mi ò déédéé wá o bẹ́ẹ̀ sì lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn pàápàá àwọn adékòdèrè kò sì máa wò ó ṣìkú náà fìfẹ́ hàn àmọ́ kí kádàrá lè ṣe ló jẹ́ kó ṣe ń tó ṣe wò ó jẹ́ ǹsàn kankan fún ẹ o sórí ṣàyìndé tó ń wò yìí ó lọ́kọ tó lódùmarè yàn fún ẹ látòdì ọ̀run bẹ́ẹ̀ ni torí ká ní kì í ṣọpẹ́lọpẹ́ ẹ̀ náà ó ṣeé ṣe kó sì wà nípò à ń bẹ́ bọ́ra jẹun. ọmọlọlá eré ti wọlé dé báyìí ibi dẹ̀ ti lọ ṣapá láti jáde igbódò ti tàbọ̀ ọkù ọmọlá ìgbà ọ̀tun la wà yìí ká máa rẹ́rìn-ín ká máa yọ̀ kí ni wàá máa dùn ṣé ìwọ orí ti rí ìjì kan tó járe tó fọ́ omi inú àgbọn ni kò sí ọmọlọ́lá ọmọlọ́lá ṣe kúrúkúrú ti kúrò lójú ọjọ́ ojú ti tan ìmọ́lẹ̀ rẹ̀ tó ti yẹ ọmọlọ́lá me to have waited this long. That means I love you so so much. Ìfẹ́ eh? ní singo ju tàtẹ̀yìnwá lọ. Tọ́jú ọlá ìfẹ́ tó wà láàrin rẹ̀ àti jẹ́ kí n fẹ́ ṣàyà, please. Gbàgbé gbogbo ohun tó ti ṣẹlẹ̀ pátápátá. Eh? Olú fẹ́ fi tọmọ owó ẹ̀ sí. ṣàfiyèsí nígbà tí mò ń lọ ìwọ máa ló ti òkú yìí ah. aṣọ́tọ̀ ni wípé igi tó tọ̀ kì í pẹ́ nígbó omi tó bá mọ́ ò ń pẹ́ gbẹ àṣẹ tó bá dára kì í pẹ́ fàya ọṣẹ́ o bá kọ́lé ogún kódà kára ọkọ ọgbọ̀n ikú ló pin ẹ̀dá. Ah. ládùúgbò gbogbo léyìí omi tí wọ́n sì ṣèkù sí àdúrà mi ni wípé kí ọlọ́run ọba kí ó fojú pa àṣìṣe ẹ mọ́ ó bá mi dáríjì gbogbo ẹ̀ṣẹ̀ jì ẹ ah ilé ayé ilé asán ẹsẹ̀ mẹ́fà má láyé o ipòkípò tí máa wà àti ní àtọmọ mi ní gbogbo ìgbà níbi àtúmọ̀ mi a máa ṣèrántí ẹ nítorí pé olóore wa ló jẹ́ ṣèkùsọ rẹ o. You will stay here with me, oh my see me. Isn't that what you told me? Nínú ọ̀rọ̀ àjọsọ. ìfẹ́ wa dẹ̀bi ayé wa dasán ẹ̀yẹ rẹ̀ dá mi ní gìtàn ó tún kò lọ. ohun tí ó sọnù tara ayé wa kiri ayé asán ò ìmúlẹ̀ mọ́ fò. òkùnkùn ṣú ó kàn dàrú kò yẹ. kókó mi dàrú kò yé mi mọ́ adìyẹ ayé kan wà ó àlọ́bá àtúnidá àtúnidá tó wá dá dáwà lábùkátà wá ilé ayé ogun òòrùn ẹ̀sán àké. áńgẹ́lì tó ń ṣọ́ mi ti ń mọ ẹ mi wá ẹni tí ìdààmú sọ di kejì mi ẹ mi wá.